ẹ ṣàánú mi o torí mò ń pamọ́ra mi ò fẹ́ sọ̀rọ̀ cause hmm, ohun tó ṣẹlẹ̀ sí mi èmi ló kàn hmm, ẹ lè sọ pé ẹ nífẹ̀ẹ́ ọmọ mi ju èmi lọ torí pé èkejì mi nìyẹn wọ́n wá ń sọ pé oríṣiríṣi mo wá ń gbọ́ oríṣiríṣi ìròyìn mò ń gbọ́ wọ́n sọ pé mo sáré lọ sí wọ́n ní mo sáré lọ ṣe gbá wọ́n ní mo sáré lọ bọ̀ wọ́n sòun ló máa jẹ́ kí n sọ̀rọ̀ gbọ́mọ nàìjíríà kan gbà mí kó ṣàánú mi ní jẹ́ kí n mo fẹ́ fi àkókò jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé kì í ṣe ìdùnnú mi àti pé bá mo sáré mo lọ sí àti pé wọ́n ní mo jẹ́ oníjàgídíjàgan ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo àwọn tí mò gbọ́ yẹn ó ń bà mí jẹ́ bí mo tún ṣe wà yẹn màá tún máa parọ́ pẹ̀lú ọjọ́ orí mi. adìẹ pẹ̀lẹ́ sà á yín sà àní rírọ ẹ mọ ọlọ́run á ọlọ́run á tù yín nínú ọlọ́run á tù ìdílé ọlọ́run á tù wọn nínú ọlọ́run á tù gbogbo èèyàn nínú. so dádì àwọn ìbéèrè kan ń lọ lórí lórí social media tó jẹ́ pé wọ́n ń sọ gan ìwọ̀n ìbéèrè yẹn pọ̀ ṣùgbọ́n màá mú lẹ́sẹsẹ so dádì kí lẹ wá rí sí ti kú ti ọmọ yín kí lẹ rí sí. báwo lẹ ṣe sọ pé ó ṣe báwo ló ṣe jẹ́ ọmọ mi lẹni tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ àròlé ilé mi ẹni tó fún mi lóúnjẹ ẹni tí mo mọ̀ tó jẹ́ bí ìkejì mi àwọn tí yẹ pé mo lẹ́yìn ọlọ́run ọ̀nà mo tún wojú ẹ̀. so ẹ kò sí pé bóyá ẹ suspect ẹnìkankan àbí torí. nípa ìyẹn títí ó fi kú mi ò sí níbẹ̀ ohun tó sọ fún mi ni pé wọ́n fún ní abẹ́rẹ́ lẹ́yìn yẹn mi ò mi ò gbọ́ nǹkan kan pẹ̀lú ẹ̀. ok so ní ọjọ́ tó kù yẹn báwo ni conversation yín bóyá ẹ bá sọ̀rọ̀ ni àbí wọ́n pè yín ni àbí báwo lọ̀rọ̀ báwo lẹ ṣe báwo lẹ̀yin méjì jọ ṣe ní ọjọ́ yẹn bóyá ẹ bá sọ̀rọ̀ àbí ẹ jọ ṣe nǹkan kan. ní ọjọ́ tó kù mi ò mi ta ló wá pè yín báwo lẹ ṣe mọ̀. ìyá ìlú pè mí nígbà tó di bíi aago mẹ́rin kọjá sí bíi aago márùn-ún nírọ̀lẹ́ pé kí n wá lọ bá ọmọ mi o wọn sọ fún mi pé ó kú èmi tẹ̀ ní pé kó dúró dè mí kájọ máa kájọ máa lọ bí tí mo wà ní bọ́sítọ̀ ó kọjá lára mi sùn náà wá sátẹ̀lì sùn títí a fi dé ibi tí wọ́n pè wá sí pé ká ti wá bá bàtà tí wọ́n á débi tá a ti ní ká wá bá bọ́sítọ̀ bọ́sítọ̀ yẹn ni mo wà wọ́n á tún pè mí pé kí n padà sílé o ara ẹ̀ ti yá mo wá fúnra ṣé bí àgbàlagbà ní bus stop yẹn ọ̀ṣápá London náà pè bẹ̀ wọ́n á ní ara ẹ̀ ti yá kí n padà sílé èmi tí mo wá láti odidi ìjẹdẹ ní Ìkòròdú wọ́n á fẹsẹ̀ rí pé màá ṣàdé ibi tí ó ń gbé lọ́jọ́ kan wá pọ̀ nígbà yẹn ṣàkóso bus stop kí n lọ bá ní ilé tó ń gbé ìgbà tí mo dé ilé tó ń gbé òkú ẹ̀ ni bá. Hmm. ó ga o but báwo lẹ ṣe wá ní ọjọ́ yẹn ẹ mọ̀ pé dádì question pọ̀ gan àwọn ìbéèrè yẹn pọ̀ gan oríṣiríṣi ló ń sọ lórí social media oríṣiríṣi ọ̀rọ̀ ló ń sọ wọ́n ní tẹ́tú sáré lọ sin gan pé ọmọ tó ṣẹ̀ kú kinní kan kinní kan kí ló dé tẹ́ fi tètè lọ sin náà. Ah, ohun tó kọjú sẹ́nìkan ẹni ló kọ síbò ni àti wípé ní ilẹ̀ Yorùbá irú ọmọ yẹn kì í ṣe òkú tí èèyàn ń gbé sílé tí ìyá àti bàbá ẹ̀ wà láyé ọjọ́ hmm. bá rí bi ibi wọlé a ní pé àgbàlagbà ni mo lè máa wò pé à ẹjẹ́ kí n gbé òkú yẹn tó gbé sí mọ́ṣúárì o àwọn àgbà ń gbà báyìí o òun yẹn náà akóòrè ni a gbé kúrò hmm. nítorí wípé àwọn ọ̀pẹ àlè síbi tí dádì ibi tẹ́ ẹ sín sí yẹn ìbéèrè pọ̀ lórí ẹ̀ gan-an ni torí wọ́n ń sọ pé ṣé odindi star ṣó yẹ kó sun irú ibẹ̀ yẹn kí ni ìdí tẹ́ fi gbé lọ sí irú ibẹ̀ yẹn. lórí ibẹ̀ yẹn ilẹ̀ yẹn ẹyọkan ṣó yẹn ṣoṣoṣo ni mo mọ̀ mọ́ ilẹ̀ ẹyọkan yẹn ṣoṣoṣo ni mo mọ̀ mọ́ ọ̀pẹ ló pé ilẹ̀ kan náà ti mọ̀ mọ́ ni. lóòótọ́ náà ń yọ̀ǹda fún un pé kí kọ́ church tó láti jọ ní àníyàn pé church ni a máa kọ́ síbẹ̀. Hmm. so àtúntò ẹ̀kọ́ ẹ̀kọ́ tí mo mọ̀ nìyẹn bí tí mo mọ̀ sílẹ̀ wà lọ gbé ga ọ ẹ ẹ ní ọjọ yẹn ṣé mo ní ọjọ́ yẹn ṣe mọ̀ pé lórí lórí àwọn comment section tó ń sọ lórí nǹkan tó ń sọ lórí comment section wọ́n ní pé ẹ tún jà sí ilẹ̀ ẹ ń jà sí property pé àwọn family ti ń jà sí property. kò sóhun tó jọ bẹ́ẹ̀ kò sóhun hmm. tó jọ bẹ́ẹ̀ gbogbo hmm. náà ni mò ń gbọ́ bí tí mo wà yìí wọ́n sọ pé mo rò lágídí pé kinní kan wẹ́ hmm. eh, ohun tí wọ́n sọ náà ló máa jẹ́ kí n kàn sọ díẹ̀ nínú pé wọ́n sọ pé eh, dádì ló lágídí nígbà tí ọmọ mi ní mọ́tò hmm. mo lọ bá ọmọ mọ́tò kan níyẹn kọ́kọ́ rà bí èyí ṣe ń ṣe ilé ayé nìyí ọmọ àtàpátá dìde ni hmm. ó yẹ kó ti nílẹ̀ hmm. ọmọ yẹn wá sọ fún mi níjọ́ yẹn ní dádì mo mà ní two acre àti one plot síbi kan nínú dùn èmi lórí ilẹ̀ yẹn wà lókè ọwọ́ ìyá ìyàwó ni dọ́kúmẹ́ǹtì wà ah. hmm. dẹ̀pẹ̀ ìyá ìyàwó ẹ̀ kò lè pé ọ̀dà kò ní nọ́mbà ìyá ìyàwó mo bá pe ìyá ìyàwó hmm. ẹ gbọ́ ọwọ́ yín ni dọ́kúmẹ́ǹtì ilẹ̀ ọmọ mi wà ó ní rárá o ọmọ yìí ò nílẹ̀ o kò nílẹ̀ sí bí o ọmọ yìí ò lè parọ́ fún mi kì í ṣọmọ alágàbàgebè báyìí nígbà tó máa tó bíi ọjọ́ kẹrin ni wọ́n sọ pé ẹ ó ní ilẹ̀ èèyàn kan sọ́wọ́ wọn. Hmm. iye kọ́kọ́ lọ́mọ mi pè two acre àti a plot almost thirteen plot ẹ̀dẹ̀ sọ pé ilẹ̀ èèyàn kan ni ẹ̀dẹ̀ ẹ máa bá mi kó dọ́kúmẹ́ǹtì yòókù wá o mọ̀ mi ti sọ báyìí o ló bá gbéra ló bá dọ̀dọ̀ ọmọ mi bá pè mí síbẹ̀ pé ẹ wọ́n ní mo sọ báyìí ń gbọ́ ọmọ mi báwo ni ṣe bí wọ́n sọ fún mi pé two acre àti plot eh, dáàdi à a make proposal lórí ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti wá yé mi pé èyí ṣé bá ṣe ń ṣe ni ìyá ń gbé ní ẹlẹ́pẹ̀ èmi wà ní òkè elétù iṣẹ́ kápẹ́ńtà lèmi ń ṣe àwa ń kọ́lé fún yàn ni hmm. bọ́ọ̀lù ṣe wá jọ pé ẹ̀yin lẹ mọ ibi tílẹ̀ wà ẹ̀yin lẹ gba dọ́kúmẹ́ǹtì ilẹ̀ dání ẹlẹ́pẹ̀lẹ́ ọmọ náà ralẹ̀ sí gbẹ̀rígbẹ̀rẹ̀ pàpà mú mi lọ láti fi ní wọn a plot ah, ọ̀rẹ́ wa tojú sú mi àti gbà yẹn mo ti wá wò wọ́n bíi pé irú ẹbí wo rèé ó pẹ̀lú nǹkan tó yẹ kí n pe bàbá ìyàwó gan pé ah ní tí mo rí rèé iná jó àwọn ọmọ yóò fi jó nǹkan ọmọ yìí náà ní two acre sọ́wọ́ ìyàwó yín àti a plot ẹ bá jẹ́ ká ríra gẹ́gẹ́ bíi ọmọ tí mo wá fẹ́ lọ́wọ́ yín iṣu lọ́kà kájọ sọ̀rọ̀ bàbá yìí yóò ṣègbè kọ́ mi mọ́nì hmm. láti ìgbà yẹn kò pè mí hmm. èyí tí mo kọ̀ máa rí ni pé ìyàwó ẹ̀ kọ̀ bẹ̀ sí pé gbogbo àwọn tó súnmọ́ mi olórí ọjọ́ ogún ọmọ ẹ̀ ló ṣe gbá ẹgbà mí o mo nílé tèmi tí mò ń gbé o èmi lọ́nà yàn dábí fún ọ hmm. ní tí mo wá bá ní a plot. so dáàdi kí làwọn ìgbésẹ̀ tẹ́ wá gbé gan lórí. Lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn lórí ilẹ̀ àbí kí làwọn ìgbésẹ̀ tẹ́ gbé. ṣebí nígbà tí ẹni tó sọ fún mi pé òun ní tí mo pèèyàn bíi méjì sí mẹ́ta tó dẹ̀ yí ọ̀rọ̀ yẹn lójú mi ìgbésẹ̀ mo ti fẹ́ gbé. Hmm. ìgbésẹ̀ tí mo fẹ́ gbé mo pe bàbá bàbá ìyàwó tó jẹ́ bí àná sí mi ó ní kò wá gbé kọ́ọ̀lù mi mọ́ nígbà tí mo ṣàlàyé ohun tí mo fẹ́ ìgbésẹ̀ ọ̀rẹ́ fẹ́ kí n gbé. dádì ó tún ní ìbéèrè tó ń lọ lórí mídíà ṣe mọ̀ pé ọmọ yẹn star ńlá ni gbogbo ìlú dẹ̀ fẹ́ wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ gan àwọn afẹ́ béèrè pé kí ni ìdí gangan tẹ́ fi sin sí ibẹ̀ yẹn kó má dàbí wọn torí wọ́n sọ pé bóyá bàbá yẹn ṣe nǹkan ni àbí bóyá ó ní nǹkan kan tó ṣe pamọ́ ni. wọ́n tẹ̀lé wọn tó ju aṣọ kan sínú òwò yẹn náà ìmọ̀ nípa aṣọ tí wọ́n jù. so wọ́n ní kí ni ìdí gangan kí ni ìdí gangan tẹ́ fi sin síbẹ̀. nígbà tó yẹ pé nǹkan kan tí mo mọ̀ nípa ilẹ̀ yẹn tí mo mọ̀ mọ́ ibi hmm. tí mo mọ̀ tí mo lè gbé sí náà ni ká mọ̀ pé ó síbò míì màá gbé lọ síbẹ̀ but ìwọ̀nba ibi tí mo mọ̀ tó ní náà ni ó jẹ́ kí n sọ pé kán gbé lọ síbẹ̀ yìí. Hmm. Hmm. ó ga ọ odindi star pala sin sínú igbó. ilẹ̀ tó ní nìyẹn o kò ní búlọ̀kù o tọ́wọ́ kọ́kọ́ tó fún mi ni mo fi bá yan búlọ̀kù sílẹ̀ yẹn o. so kì í ṣe kó dẹ̀ ní plan kankan plan ẹ plan tó ní ni pé kí bẹ́ẹ̀ jẹ́ church nǹkan tó sọ pé mi ni bẹ́ẹ̀ lóun náà plan pé àwọn tó máa ọ tó sọ fún mi fún òun nílẹ̀ síbì kan ibi tó dẹ̀ nílẹ̀ sí kò tí ì fi wọ̀n mi bẹ̀tẹ̀ ilé tèmi mọ̀ ibẹ̀ ni mo gbé lọ. Eh. wọn ni wọn sọ pé eh, bóyá mo ní nǹkan tí mo fi tí ìjọba bá fẹ́ ràn mí lọ́wọ́ lórí nǹkan tó fẹ́ fi wádìí wọ́n fún wọn láàyè kan lọ wú o wọ́n ṣèwádìí wọn. Hmm wọ́n dẹ̀ bá mi dà padà síbẹ̀. Hmm. so dáàdì kí lẹ wá rí sí ọ̀rọ̀ títí ọ̀gá ẹ̀ Naira Marley kí lẹ rí sọ̀rọ̀ wọn bóyá àgbà tó wà láyé bóyá ó bá yín sàn kankan àbí kankan àbóhùn fún ara ẹ̀. ọ̀gá ò bá mi sọ̀rọ̀ ọ̀gá ò bá mi sọ̀rọ̀ ọmọ mi ló máa ń pè mí lórí ọ̀rọ̀ náírà hmm. ní àkọ́kọ́ nígbà díẹ̀ lè e, tí wọ́n ní wọ́n mu mo rí bọ́mọ yẹn ṣe pariwo mo lọ bọ́ ọ̀gá ẹ̀ mo lọ ń bẹ̀ pé wọ́n tó jọ wà bí wọ́n ṣe jọ wà mo bẹ̀ wọ́n pé kí wọ́n máa ṣe bí ẹ̀gbọ́n àti àbúrò ìyẹn ni orí tí mo wá ríra mi nígbà tí kejì ìgbà tí kejì mo kàn gbéra ní ìjọ yẹn ni pé jẹ́ kí n dọ́dọ̀ ọmọ mi mo dẹ̀ níbẹ̀ mo gbàdúrà fún ó dẹ̀ ní dádì àwọn àtẹnìkan sọ̀rọ̀ lórí fóònù pé fẹ́ dé ọ̀dọ̀ ọ̀gá òun ó dágbére ìyàwó ẹ̀ tiẹ̀ ní kó má lọ ọjọ́ yẹn ó ti bọ́lẹ̀ ó ti lọ àwọn mẹ́rin náà lọ ẹnìkan ló sáré padà wálé láàrin bíi ọgbọ̀n ṣẹ́jú pé dáàdì dáàdì dáàdì wọn ti ń na ọmọ yín wọn lò wọn kí ni kí lọmọ mi ṣe kò sí mọ́tò tí mo lè gbé lọ mo ṣàǹfẹsẹ̀ ní ní stíìtì méjì ni ìgbà tí mo fi dẹnu géètì stíìtì náírà mo wá pàdé ọmọ yìí jáde ká padà sílé pé wọ́n ti nà tán wá rí àpá lóríṣiríṣi lára wọn tẹ bá wo bí wọ́n ṣe póòsì gbà yẹn èmi ni mo wọ wáìtì yẹn tí mo dáwọ́ lé ọmọ àgbà so wọ́n wá rí gbogbo oríṣiríṣi àpá lára ẹ̀ pé wọ́n nà án ìgbà tó ọ̀gá dẹ̀ máa sọ bíi pé èèyàn ń ṣẹ̀fẹ̀ bíi pé èèyàn ń ṣeré is eh, eh, be high and they come apologize as usual ah, ah, ilé èèyàn ò rí so gbogbo àwọn tí mo rí pẹ̀lú yẹn pé ó bà mí nínú jẹ́ still náà kò jáwọ́ nínú ọ̀rọ̀ ọmọ yẹn ọmọ tún lọ ó tún lọ síbi tí wọ́n ti ń ṣò eh, wọ́n ṣò tí fíìmù wọn àti smartan ló ní ẹnìkan tún wá ló wá náà mí áá ó wá ṣe ìwà ṣàlàyé fún mi pé ìjọ kan wà òun lọ kọrin bì kan òun bọ̀ ọ̀gá òun bẹ̀ òun dẹ̀ gun stage òun dẹ̀ kọrin pàtó òun kọrin tán bó o ṣe gun stage báyà káwọn jáde kò pé ìṣẹ́jú márùn-ún àwọn kan dé wọ́n fìjà pẹ́ ta pẹ̀lú wọn hmm. wọ́n bẹ̀rẹ̀ sí í jà wọ́n jáde wọ́n ìpọ̀ ọ̀gá àwọn ló rán àwọn yẹn sí òun ó ní kò sí gbogbo tó ń bá ti báyìí àwọn abẹ́ sí náà ni nígbà tí sinà táwọn pè mí nígbà tó wá pè mí wọ́n ní bẹ́ẹ̀ ṣe nǹkan báyìí ó ní à kí má ṣe o má bà orúkọ òun jẹ́ o lóun nìkan ló wà láyé ni òun pòsì díẹ̀ ní ìjọ́sí òun náà ló tún pariwo wọ́n tún nà bí ṣé kóun tún pariwo kẹta kí láyé wa fẹ́ sọ. mo wá rí sí sọ̀rọ̀ wọn pé kí n má burúkọ mi jẹ́ kí n padà sílé so ó pẹ̀lú tí mo fi dínú tí mi ò fi wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. so dáàdì ní báyìí sìn kí lẹ fẹ́ kí gbogbo ayé ṣe báyìí kí gbogbo nàìjíríà báyìí reason tí mo fi sin ọmọ yẹn time òun mo ti ṣàlàyé fún wọn yìí pé torí pé eh, gbogbo ohun tó ṣẹlẹ̀ kò ń ṣe tí wọ́n lè gbé sílé kí gbogbo àgbáyé kan ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ kú ẹ̀ o bí mo ṣe wà yìí títọ́ ọmọ mi ó tó tó fi kú gan-an mi rè post transfer five hundred thousand mi bet ayọ̀ mi ni ọ̀rẹ́ mi ni ìkejì mi ni torí wọ́n bá pe orúkọ ẹ̀ mọ́ mi kò sí ni ìdúró mi máa yàtọ̀ má sọ pé bàbá ìlú dé iyì tó ń fún mi ó tẹ́ mi lọ́rùn torí mo kápá ọ̀kan ju àwọn ìwọ̀nba tí mo ní tó tẹ́ mi lọ́rùn ìwọ̀nba tó dẹ̀ ń fún mi kò dẹ̀ ń fi ayọ̀ ọgbà lóòótọ́ ní millions ó ní lóríṣiríṣi ìṣètò tí mo lè pe BVN mi síta kan wò bóyá transfer of five hundred ó bọ́ sí mi lọ́wọ́ látọ̀dọ̀ Mohbad ó dẹ̀ fẹ́ ṣe ṣùgbọ́n àwọn náà ni wọn àjẹ́ ṣe é ilẹ̀ tó rà ní wọn àjò kọ ẹ̀gbọ́n tí mo mọ̀ mọ́ ni assistant tí gbogbo ayé dẹ̀ ń gbórúkọ ẹnìkan wá sọ pé ṣe ló yẹ kán yọ ṣé ìnàrùn ẹ̀ kán lọ fi ra lẹ̀ sí lẹ́kì báwọn ṣe rò ó nìyẹn o èmi ò wó ìdásọ ṣe o kọ́nà kó ràn mí lọ́wọ́ kó gbogbo àgbáyé kán ràn mí lọ́wọ́ o kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ ọmọ yìí bí èmi o ó ní ọdún tí mo fi gbé pọn o ó ní ọdún tó fi wà lọ́dọ̀ mi o tàbí jọ ń ṣe o kó tó di wípé ó wá di ẹni tó lórúkọ wọ́n ṣàánú mi wọ́n ṣàánú mi wọ́n ṣàánú mi. Hmm.